أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الذي أعيد رسوله بالمعجزات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó kún àwọn òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ìyanu kí àwọn èèyàn tọ́lọ́run bá ráwọn òjíṣẹ́ yìí sí kọ́ lè bá gbà yí pé iṣẹ́ tí wọ́n mú wá àti ọ̀dọ̀ tara wọn ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kó ló máa bá ànábì wa muhammadu sallallahu alayhi wa sallam àwọn sọ̀háàbà kó ló ń bá wa kẹwọn àti gbogbo àwọn ẹni tí wọ́n ń bẹ lórí tí ọlọ́run fún ànábì wa muhammad èmi àtẹ̀yìn kó ló ń jẹ́ alẹ́ máa wọn ọ̀rọ̀mọdọ́mọ wa ọlọ́mọba wa ṣe wọ́n ní múmìnì ọlọ́mọ yọ káfíru láàrin wọn sì yọ mọ̀pútẹ́dì láàrin wọn. ikhwatal iman ìyẹrúsìn ọlọ́run ọba wa nínú ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ èyí tí a ń ṣe fún wa níbi agbọ́nrin al-imanu bir-rusuli táwa débi mu'jizatul anbiya àwọn iṣẹ́ ìyanu èyí tí ọlọ́run ọba àlékiọlá tó fi kún àwọn òjíṣẹ́ yìí lọ́wọ́ láti bá a fìrìnlẹ̀ fáwọn èèyàn rìsáálà wọn àti nùbúwà wọn wípé àtọ̀dọ̀ Allah òun náà ló ti wà èyí tá wá ń gbé ẹ̀wò lábẹ́ iṣẹ́ ìyanu yìí òun náà ni sẹ̀fínà tú lè nù ọkọ̀ èyí tí ọlọ́run ní kí anábì núhù kọ̀ ó kọkọ̀ yìí láti lè bá a kó sínú ẹ̀ àwọn tí wọ́n gbà fún láti lè bá a fìyà jẹ àwọn tí wọ́n kọ̀ tí ìkúnsọ́lọ́run ọba Allah ẹ̀wà rí kọ́lọ́n ọba Allah kó tó wá ní kí ànábì Nuhu kan ọkọ̀ ọlọ́run bá fún níṣẹ́ kí níṣẹ́ náà rìsáàlà ìmọ̀ múṣe ọlọ́run ọba Allah ìmọ̀ múdé tí gbọ́ àwọn èèyàn tọ́lọ́run bá ràn sí. àyàtà wa ń gbéyàwó lórí eléyìí òun náà ní Suratul A'raf àyà fifty nine sí sixty four ọlọ́run bá Allah ní a'udhu billahi minash shaitanir rajim laqad arsalna nuha ila qaumi ọlọ́run ní pàápàá àwọn ọlọ́run bá Allah ara níṣẹ́ ànábì Nuhu sí àwọn ìjọ rẹ̀ kí wá níṣẹ́ tọ́lọ́run bá fún kó sọ fún àwọn èèyàn rẹ̀ faqala ya qaumi nígbà tí tó dé ọ̀dọ̀ àwọn tọ́lọ́run bá ní kó jíṣẹ́ fún ó wá ní ìyá ọkọ omi mo pe ẹ̀yin ìjọ mi ẹ̀yin èèyàn mi ẹ̀yin ará ilé mi ẹ̀yin jàmá mi mo pè yín kí ló wá ń pè wọ́n fún ṣé nítorí ìtayé ni ló ń torí ẹ̀ pè wọ́n àbí nítorí tàlìkìyàmà ó ní ẹ̀rọ gbọdọ̀ lọ́ọ̀ ó ní ọ̀bùdó lọ ní tí mo ń torí ẹ̀ pè yín òun náà ni kí ẹ̀sìn ọlọ́run ṣẹ́rí gbogbo àfọ́ ọlọ́run pátá tó fẹ́ jíṣẹ́ yóò máa darí àwọn èèyàn lọ́sọ́dọ̀ ta ní jama lọ́sọ́dọ̀ Allah ma lakum min ilahin ghayruhu ọlọ́run bá tí mo ní ẹ̀sìn nìkan yìí kò mà sọ́lọ́run bá mi tẹ́ sìn tẹ́wàá jó lóríire láyé àtàlìkìyàmà yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ibadallahi ta'ala a ń gbọ́yé nínú àyà yìí pé ọlọ́ọ̀bá Allah nìkan nìyẹn máa ń sìn ìyẹn ò kí ń sìn nǹkan mí lẹ́yìn Allah ẹni ń sìn Allah òun ló rọ́lọ́ ẹni ń sìn Allah òun ló ń sìn ọba adẹ́dàá ẹni bá ti ń sìn nǹkan míì ń ló ń sìn inni àkáàfù alaykum ó wá ní èmi ń payàwó ẹ̀rù ń bà mí fún yín azaba yaumil adhim ìyà ọjọ́ alìkìyàmà ṣẹ́rí ẹni bá sin Allah subhanahu wa ta'ala ọlọ́run kẹ́ lálìkìyàmà gbogbo ẹni bá ti wá ń sin nǹkan míì lẹ́yìn Allah ìmọ̀ èèyàn ló ń sin ni ìmọ̀ àlùjànnú ló ń sin ni ìmọ̀ màláìka ló ń sin ni ìmọ̀ ló ń sin ni ìmọ̀ omi ló ń sin ni ìmọ̀ òkè ló ń sin ni onítọ̀hún yóò jìyà ọlọ́run lálẹ́ kìí àmà o nígbà tí anábì núhù sọ léyìí kí ló mú sọ torí pé núhù sọ nítorí pé àwọn èèyàn tọ́lọ́run bá ràn sí àwọn ò sin Allah wọn ò sí lórí ẹ̀sìn Allah orí ẹ̀sìn ẹbọ ni wọ́n wà kí là ń pè lẹ́sìn ẹbọ gbogbo ẹ̀sìn tó bá ti ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run òun lẹ̀sìn ẹbọ nígbà tó wá ṣe léyìí kọ́lá lè máa láwo mí ní kọ́ omi hì ẹ rí àwọn abẹnugan àwọn alágbára àwọn kàbá àwọn olówó tọ́lọ̀ ń fún lówó àmọ́ tí wọ́n fowó tí wọ́n ṣe tọ́lọ́hún tó já sí pé òrìṣà ni wọ́n fi ń gbé lárugẹ ẹbọ náà fi ń gbé lárugẹ ìbádàlá hmm? ìtàhálà àwọn tọ́lọ́hún bá fún lówó tí wọ́n fowó wọn da orí ilẹ̀ rú wọ́n ti wà tipẹ́tipẹ́ wọ́n ti wà tipẹ́tipẹ́ wọ́n bá sọ yìí pé iná nàrọ̀ ká fi dọ̀lá lé mú bí eré tó ń sọ̀rọ̀ yìí àwárí ọ pẹ̀lú gbajúmọ̀ wa àwárí ọ pẹ̀lú owó tá a ní àwárí ọ pẹ̀lú èèyàn tá a mà á rí wípé ìwọ gan ló sọnù ìwọ ló wà lórí ànù àwa yìí àwa la wà lórí òdodo nígbà tó wá sọ fún ànábì nù kọ́ láyà kọ́ òmì nù náà wá dáhùn yìí pé lẹ́yìísá bí ìdọ̀láàlà ànábì inú ni èmi ò máa sọnù ẹ̀yin lẹ sọnù ìtumọ̀ ẹ̀nu èmi ò sọnù ẹ̀yin lẹ ṣe kí ni ẹ̀yin lẹ sọnù wàlákínà rọ̀ṣúlù min rabbil alamin torí pé èmi tí mò ń sọ̀rọ̀ yìí wá yìí ni mo gbà látọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó dá yín ọba tó dá ń tẹ̀sí lẹ́yìn rẹ̀ wá yìí ni mo gbà látọ̀dọ̀ rẹ̀. ubaligukum risala èmi ń fún yín ní ìró látọ̀dọ̀ ọlọ́run ọba Allah fún mi tó ní sọ fún yín iṣẹ́ tọ́lọ́run torí ẹ̀ rán mi sí yín òun ni mo ṣe kí ni òun ni mò ń sọ wà á ń sọ wà á ń sọ hù lẹ́kùn bákan náà mò ń ṣe wáàsí fún yín ni o mò ń kìlọ̀ fún yín ni o mò ń ṣe wáàsí fún yín ni o ìmọ̀ràn ni mò ń fún yín o wà á lẹ́mu mi náà lọ ìmọ̀ látà lẹ́mu èmi sì máa ń tẹ́ mọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba kí làgbọ́yẹ̀ háyà yìí kíkíwù tẹ̀lé alákọ̀ọ́kọ́ ṣe rí gbogbo àwọn anabi ọlọ́run àwọn o ki ń pèèyàn lọ sí ọ̀dọ̀ ara wọn wọ́n máa ń pè lọ sọ́dọ̀ ta jama ọ̀dọ̀ Allah ẹlẹ́ẹ̀kejì ni wípé iṣẹ́ tá a fún wọn òun náà níṣẹ́ tawhid ìgbìn sínú ẹ̀mí àwọn ọmọ nìyẹn pé Allah nìkan nìyẹn máa ń sìn aláàníkan nìyẹn ń gbára lé aláàníkan nìyẹn ń sátọ̀ aláàníkan nìyẹn ń bẹ̀rù aláàníkan nìyẹn ń pè aláàníkan nìyẹn ń fi gbogbo àlámọ̀rí rẹ̀ fún ìyẹn ò kí ń fi àlámọ̀rí rẹ̀ fún nǹkan mi lẹ́yìn tani lẹ́yìn Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì tá à ń pè ní pé kò sí gbogbo ẹni tí ó gbèsè ọlọ́run bá dání tí ò ní rí àwọn ẹ̀ka tí ó máa ṣe kíni wọ́n máa takò pẹ̀lú owó wọ́n máa takò pẹ̀lú gbajúmọ̀ wọ́n máa takò pẹ̀lú gbogbo ohun tí wọ́n bá ṣe kí ni ìtàn bá ní. tó bá ti wá rẹ́ni tó ń takò ìtọ́lọ́run bá fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n sì jíṣẹ́ ọlọ́run bá ń tiẹ̀ kí ni wàá máa ṣe jàmá ìwọ kan máa ṣe wáàsí lọ ni ìwọ máa ṣe wáàsí lọ à ń gbọ́yé bẹ́ẹ̀nu àyà yìí bákan náà à ń gbọ́yé yìí pé gbogbo ẹni bá ń lo alikitaabu wa sunna wa bi fa abisalafili umma òun ló ní mà àwọn tó ń sọ fún un tí wọ́n wà lórí anu wọn ò ṣe kí ni jàmá wọn ò mọ nǹkan kan ṣẹ̀rí àfa tó bá lo alikitaabu wa sunna wa bi fa misala fili umma yóò má yàtọ̀ láàrin atawuhidu wa shiriku ìmọ̀lọ́wọ́n balẹ̀ yọ ọ̀kan àti ìmọ̀rọ̀gún pẹ̀lú ọlọ́run àfa tó bá ń bẹ lórí alikitaabu wa sunna wa bi fa misala fili umma yóò má yàtọ̀ láàrin asunna wal bid'a kí là ń pè ní sunna kí là ń pè ní bid'a jama yóò tún má yàtọ̀ láàrin tá à ń pè ní atọ́ àtú wal ma'asiya kí là ń pè ní tẹ̀lé àṣẹ ọlọ́run kí là ń pè ní ìyapa àṣẹ ọlọ́run Allah subhanahu wa ta'ala eléyìí ni tọ́lọ́run bá fún àwọn ànábì rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ tán fi ríṣẹ́ jẹ́ àwọn ní ìmọ̀ fi ń jíṣẹ́ ọlọ́run kò kí ń ṣe àìmọ̀ kan bákan náà ìtìyàn fi ń jíṣẹ́ ọlọ́run òun náà ni kíyàn máa bẹ lórí ìlànà tọ́lọ́run ṣe kí ni tọ́lọ́run fi rán ìlànà rẹ ìlànà tọ́lọ̀ fi wá rán àwọn ànábì kọ̀ọ̀kan là ń pè ní súnà wọn tó fi já sí gbogbo mùsùlùmí tí ó bá jíṣẹ́ ànábì wa muhammad sallallahu lónìí yóò máa bẹ lórí ìlànà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tá à ń pè ní súnà yẹrùsìn ọlọ́run bá wa eléyìí òun ni ànábì nuhu fi ń jíṣẹ́ o nuhu ń pe àwọn èèyàn kú lọ́dọ̀ òòṣà lọ́sọ́dọ̀ ta ni jama ọ̀dọ̀ allah yòówá ní jẹ́ mùsùlùmí òtítọ́ àti òdodo lótítọ́ àti lódodo àfi kó jásí pé Allah nìkan ni ó máa sìn kò ní sin kankan mi lẹ́yìn Allah gbogbo ń ta wá ń pè ní ìran ìjọsìn ó fẹ́ pẹran ni fún Allah ó fẹ́ rùkú ni fún Allah ó fẹ́ sùjúdù ni fún Allah ó fẹ́ dúró ni fún Allah ó fẹ́ gbára lé nǹkan kan ni Allah ni ó gbára lé ó fẹ́ wáṣọ ni Allah ni ó fi wáṣọ ó fẹ́ kí gbàmígbàmí ni Allah ni ó fi kí Allah ni máa kí gbé gbàmígbàmí lọ́ba àbí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala èyí tí a sọ yìí kọ́lọ̀ fi sinmi sánú àsánà ti ẹnì kọ̀ọ̀kan wa aqulu qawli hadha asafẹ́lẹ́wọ́lá alaykum wa rahmatulahi wa barakatuhu.